إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كتاب الله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ìjókòó ọjọ́ yọ́mọ̀lẹ̀ ahad déètì òní ní ọgbọ̀njọ́ oṣù kẹrin oṣù rọ̀bíù àfáàní ọdún 1443 ìjókòó yìí ni a ti máa ń ka tíra umuda al-ahkam bí ó tilẹ̀ jẹ́ pé a tún lè mú abala mìíràn abala mìíràn wọ̀ ọ́ bó tilẹ̀ jẹ́ pé a lè mú abala mìíràn wọ̀ ọ́ insha allah ṣùgbọ́n èyí tó jẹ́ pìlẹ̀ ní ọjọ́ tòní òun náà ni kíkà àti tútúmọ̀ tírà umudatul ahkam ní ìjẹ́jọ́ ibi tí a bá dé ibẹ̀ ni hadith one eighty seven ní abẹ́ àkọlé tírà ìsìnkú hadith 188 àni Aisha radiyallahu anha qalat قال رسول الله صلى الله عليه وسلم في مرضه alẹ́bí lam yakun mini la'ana allahu li yahuda wa nasara ittakhadhu qubura anbiya'ihim masajid laula dhalika uburiza qabruhu ghayra annahu khashiya au khushiya an yutakhadha masjidan an ni lẹ́tà yẹn kìí ṣe anna an yutakhadha masjidan Hadith 188 àní Aisha radiyallahu anha lati ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí i. kọ́ọ̀láti ọ̀sọ̀ pé kọ́ọ̀lá rasulullahi sallallahu alayhi wa sallam fi maradihi òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ati ò máa bá ó sọ lórí àárẹ̀ rẹ̀ ìyẹn nígbà tó wà ní ìdùbúlẹ̀ àìsàn alẹ́bí lámúyẹ́kùn mẹ́nà ìdùbúlẹ̀ àárẹ̀ tí kò dìde lórí rẹ̀ tó fi kú ìyẹn ni pé ọ̀rọ̀ ta fẹ́ kà yìí ànábì sallallahu alayhi wa sallam ó sọ ọ́ Nigbati ọ wa wà ní orí àìlera àìlera tí ó jẹ́ pé kò padà dìde títí ó fi di ẹni tí ó kú kí ni ọ̀rọ̀ tí òjíṣẹ́ Allah sọ níjókòó yẹn ní orí ìdùbúlẹ̀ àìsàn rẹ̀ la'ana Allahu al-yahuda wọ́n nà sọ̀rọ̀ ìgbéjìnà sí ìké àlọ́ù kí ó máa bá àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rọ́ ohunkóhun kó rí o túmọ̀ nàṣọ́rọ́ sí déédéé náà ni bó pè ní kìrìsìtẹ́nì déédéé ni bó pè ní nǹkan mí déédéé ni ànábìsá làánà wọn ọṣẹ́bilé wọn láàánà lọ́hùlì yẹ̀húdá wánà sọ̀rọ̀ ọ aláwọ̀ ọ̀ṣẹ́bi ilé ati àti nàṣọ́rọ́ ni ní kí na si ke aláwọ̀ kí o ma ba ìjọ méjèèjì kí o ma ba ìjọ méjèèjì kí ni wọ́n dá lọ́ràn tí wọ́n fi di ẹni èpè ìtàkàlù búra àǹbìyá ìhìm masajida wọ́n sọ àwọn sàárè ànábì wọn di àyè ìjọsìn wọ́n sọ sàárè àwọn ànábì wọn di àyè ìjọsìn ohun tí wọ́n di ẹni ìṣẹ́bi lé nìyẹn bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí wọ́n gbà dẹni ìṣẹ́bi lé pọ̀ kò mọ ní ẹyọ kan ọ̀kan nínú ọ̀nà tí yẹ̀wúdí àti nàṣọ́ra gbà di ẹni tí ò ní rí ìkẹ́ ọlọ́run lọ́jọ́ àlìkìyàmọ̀ òun náà ni pé ìtàkàdù kùbúra àǹbìyá ìhìm mẹ́sáàjìdà wọ́n sọ àwọn sàárè ànábì wọn wọ́n sọ ọ́ di kí ni ilé ìjọsìn àyè ìjọsìn láwùlà záàlìkà aisha kí aláwọ̀ yọnu sí ó wá sọ pé láwùlà záàlìkà bí kò bá jẹ́ nítorí ìyẹn ni bí kò bá jẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ yẹn ni ó bùrìzà kọ́bùrùhù wọn ìbá ṣàfihàn sàárè rẹ̀ wọn ìbá ṣàfihàn sàárè ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ṣe é spẹ́ṣíálì pé sàárè ànábì rè ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tá à ń sọ láàárọ̀ yìí àwọn tó fara kọ́ ń bẹ̀ wọ́n pọ̀ o àwọn tí wọ́n fara kọ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ o ló fi jẹ́ pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ wo orílẹ̀-èdè kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa a gbọ́dọ̀ wo orílẹ̀-èdè kan pé ẹ. Eh, Saudi Arabia òní ẹ jẹ́ á wò bí wọ́n ṣe ń ṣe kì í o a sì gbọ́dọ̀ wo àáfàá kankan pé àáfàá ńlá ni àáfàá ńlá àáfàá tí ń fi awọ ẹkùn kírun ni a gbọ́dọ̀ wo ohun tá a máa wò òun ni tíra kí ni bẹ́ẹ̀ tíra kí ló wà nínú tíra. ẹ̀rí iye àwọn tí wọ́n ti táwọn náà ti tí wọ́n ti di ẹni ìṣẹ́bílé ṣe mọ̀ pé àwọn Yẹ̀húdà àti Nàsárà wọ́n dẹni ìṣẹ́bílé nítorí kíni nítorí pé wọ́n sọ sàárẹ̀ àwọn ànábì wọn di kíni ààyè tí wọ́n ti mọ̀ jọ́sìn. Aisha wa ní láwùlà záàlìkà ubùrìzà kọ́bùrùhù tí kì í bá ṣèyẹn ni àbá kúkú ṣàfihàn sàárè ànábì muhammad sallallahu alayhi wa sallam gọ́ìrá anáhu khashiya yàtọ̀ sí pé dájúdájú ànábì gan páyà a ò khushiya tàbí yàtọ̀ sí pé dájúdájú àwa náà ń páyà a ń yù takada masjidan pé wọ́n máa sọ di ààyè ìjọsìn pé wọ́n máa sọ sàárè ànábì di ààyè tí wọ́n ti máa jọ́sìn hey wàhálà ti dé lónìí ní Saudi Arabia níbi táwọn èèyàn ti ń kírun ní sàríà nẹ́bí wa níbi tí àwọn èèyàn ti ń kírun nínú mọ́ṣáláṣí ẹ bá ti dé mọ́kàlì yóò rí tí mo sọ yìí àfi bí ẹni pé wọn ò rádìí sí àfi bí ẹni pé wọn ò rí àdìsí yìí mo wá sí àwọn àlàyé kan sábẹ́ rẹ̀ àlàyé yẹn ni mo fẹ́ fi fọ́gbá yàn ga wọn bẹ̀rẹ̀ lórí ìjọba Saudi Arabia àwọn ò tẹ̀lé Saudi o àtẹ̀lé Saudi tiwa tí Saudi bá ṣe nǹkan tó bá ṣe wẹ́kùn tí ń bẹnu tíra mọ́dàlá tó bá sì ti ṣe nǹkan tó yapa sí ohun tí ń bẹnu tíra ọlọ́mọ ibi tó ti rí yùn ìtọ́sí ọ̀rọ̀ mẹ́ta ni mo ṣe lórí àdìsí yìí ìtọ́sí ọ̀rọ̀ àkọ́kọ́ ó orí gbólóhùn tálẹ́bí sọ pé Allah ṣẹ́bi ilé àwọn yẹ̀wúdí àti nàṣọ́rá nítorí pé wọ́n sọ àwọn sàárè àwọn ànábì wọn wọ́n sọ di àyè jọsìn àwọn sàárè àwọn ànábì wọn nínú hadisi yìí ó dúró fún sàárè ànábì Musa àti sàárè ànábì Harun kò sí sàárè ànábì Isa aleyhisalaam nínú wọn a gbọ́dọ̀ ṣe àlàyé yẹn yékéyéké sàárè àwọn ànábì wọn ó dúró fún sàárè ànábì Musa àti sàárè ànábì Harunu kò sí sàárè ànábì Isa nínú wọn nítorí pé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa ó ti sọ òjíṣẹ́ aláwò tí ó sọ àdíìsì yìí òun náà ni ó sọ àdíìsì mìíràn pé ànábì Ìsá ọmọ mọ́ríyàmù ń padà bọ̀ lópin ayé ó sì wá mú sàárẹ̀ ẹni tí ò tí ì kú ó sì wá mú mọ́. mo fi pé ẹ gẹ́ẹ̀tì àárín àdíìsì pọ̀ rẹ́gẹ́dẹ́ tí gbogbo ẹlẹ́gbàwágbàwá wípé ànábì Isa ọmọ Maryam alayhisalam kò ì kú ó ń padà bọ̀ nínú àdíìsí eléyìí ó sì ń sọ pé wọ́n sọ sàárẹ̀ àwọn ànábì sàárẹ̀ ànábì wọn àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rọ́ so ntí ọ̀fẹ́ lérò ni pé ta ni ànábì yẹ̀wúdí ọ̀fẹ́ sọ pé ànábì Musa àti ànábì harun tá a sì ní ànábì nasọ́ra wọ́n fẹ́ sọ pé isa ni ok ọwọ́ àmọ́ wò pé ah ìjọ méjì wọ́n dákọ̀ so definitely ànábì isa ni ànábì àwọn nasọ́ra ànábì musa àti ànábì harun ni ànábì àwọn yahudi ṣùgbọ́n sàárè ànẹ́bì Ìsá ò sí ń bẹ̀ torí pé kò tí kú Ìsá ọmọ Mariam táwọn kan pè ní Jesus ọmọ Maria kò ì kú ó ń padà bọ̀. sọwárí àdísì tó ń sọ nípa pé Ìsá ń padà bọ̀ àti àdísì tá lọ́wọ́lọ́wọ́ yìí tó sọ pé wọ́n sọ sàárè wọn àdìsí méjèèjì kò gbára wọn dànù o kò kọlura wọn o àti pé nínú àwọn onímẹ̀sìn pàápàá jùlọ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa àdìsí kò sí ẹnìkankan nínú wọn tí ó pe àdìsí kìíní kejì ní àdìsí àgbélẹ̀rọ tàbí àdìsí tí ó lẹ̀ kò sí ẹnìkan tí ó ń tàbùkù àdìsí kan nínú àwọn àdìsí méjèèjì bí kò ṣe àwọn aláìmọ̀ kan àti àwọn tí kò sí ìmọ̀ ẹ̀sìn tó yè kooro fún àwọn tí kò sí ìmọ̀ ẹ̀sìn tó yè kooro fún àmọ́ tí àwọn ènìyàn ń kà wọ́n kún onímọ̀ ohun tó jẹ́ kí n yán àárín ni pé àwọn mùsùlùmí kan tí wọ́n sọ pé ànábì Ìsá ti kú àbọ̀ ọ̀gbọ́n rí pé wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí kan àwọn náà máa ń sọ pé ànábì Ìsá o wọ́n ló ti kú nínú àwọn igun mùsùlùmí tí máa ń sọ bẹ́ẹ̀ tẹ́ ń pẹ̀lú àwọn mùsùlùmí ni àwọn amadíyà wa àwọn amadíyà gbà pé ànábì Ìsá pé wọ́n kàn mọ́ igi àgbélébù ó wá sá kúrò lórí igi àgbélébù ó wá sá lọ sí orílẹ̀-èdè India wọ́n sì ṣe ìwé kan jáde tí mo ti rí rí tẹ́nìkan wá fi hàn mí tí wọ́n pè ní sàárè ànábì Ìsá ọmọ Maryam igun kanu igun míì ó ní igun ó ní igun àwọn tí àwọn kan ṣe ń pẹ̀lú àwọn ní oní comparative nílùú Èkó tó jẹ́ pé àwọn náà máa sọ pé ànábì Ìsá ti kú tó ń ti bí àwọn ẹni ṣe sọ pé àwọn kì í lu àdíìsì tọ́rọ̀ bá dé àárín wọ́n lu àdíìsì yìí wọ́n lu àdíìsì yìí wọ́n sọ pé ṣe bí ànábì gan ló sọ pé wọ́n sọ sàárè àwọn ìjọ yẹ̀wúdí sàárè àwọn ànábì wọn pé ta ni ànábì yẹ̀wúdí wọ́n ní ṣe bí ànábì Musa ni sàárè ànábì nàṣọ́ra wọ́n ní ta ni ànábì nàṣọ́ra wọ́n ní ṣe bí ànábì Ìsá ni wọ́n ní sísàárè tí ò sí ṣé wọ́n sọ di kinní ni. ọ̀rọ̀ yìí bọ́ ṣe wáyìí ànábì kó ìjọ yẹ̀wúdí àti nàṣọ́ra papọ̀ ni nítorí wípé wọ́n jọ máa pín orí burúkú ṣe ni wọ́n jọ máa pín ṣe ni wọ́n máa ń fọlọ ara wọn ni ní ti òdodo tá a bá sì wo ayé àwọn nàṣọ́ra a rí wípé ibi tí léèsì wọn bá wà ibẹ̀ ni ìtẹ́ wọn máa wà gbogbo ẹni tẹ́ bá gbé abàrí tẹ́ bá gbé abàrí ẹ rí pé ilé ìsìn ìtẹ́ nìyí ni ok ṣé gbogbo àwọn tẹ́ wá sí náà ni gbogbo ànábì wọn ṣé ànábì wọn náà gbogbo àwọn yìí agá sí wípé ohun tí àdìsí ń sọ ni pé àwọn náà wà nínú àwọn tí yóò máa sin ara wọn sí ilé ìsìn wọn ok torí pàdísì míì tún wà tá a ti kà ní ìjẹjọ ẹ jẹ́ ká lọ wo àdìsí yẹn òun náà ni àdìsí one eighty seven àdìsí ìyá wa sálámà àti ìyá Habiba tí wọ́n lọ sí ilẹ̀ Ethiopia tí wọ́n sì rí ṣọ́ọ̀ṣì kan bẹ̀ tó dáa tí wọ́n ya àwòrán nǹkankan síbẹ̀ òkè tí wọ́n wá ń ròyìn ṣọ́ọ̀ṣì yẹn fún ànábì sallallahu alayhi wa sallam tánàbì wa sọ pé ùláhìkà àwọn wọ̀nyẹn o ìdàmẹ́ta mi ni humurọ́jù olùsọ́ọ̀lì tẹ́ni eré kan bá kú láàrin wọn ẹni tí wọ́n kàpẹ́ ni eré tí wọ́n máa pè ní wòlíì tí wọ́n máa pè ní rẹ́fẹ́rẹ́n tí wọ́n máa pè ní olùṣọ́ àgùntàn tí wọ́n máa pè ní pàìtọ́. bánà wà lákọ̀bórí ìhì mọ́síjìdàn wọ́n sọ̀bẹ̀ di ilé ìsìn ibi tí wọ́n bá sin sí ibẹ̀ náà wọ́n ti máa sin ọlọ́run wọn bẹ̀. so agá sí wípé ọ̀rọ̀ yẹn kì í ṣe lórí ànábì Ìsá gangan gangan ló dálé bí kò ṣe pé wọ́n mọ̀ sinra wọn sí ilé ìsìn tí wọ́n ti fẹ́ mọ̀ sin ìsìn. ok. ìyẹn ni ìtọ́sí ọ̀rọ̀ àkọ́kọ́. lọ́dọ̀ àwọn àfáà wọn a ní ká ọ̀rọ̀ méjì tó fẹ́ jọ bí ẹni tó takora wọn ká lu ọ̀rọ̀ méjì tó fẹ́ jọ pé ó takora wọn ó lóore ju ká kan ká kan tì. Si. ká lo ọ̀rọ̀ méjì tó fẹ́ jọ pé wọ́n ṣe kí ni wọ́n takora wọn ó lóore ju ká lò kan ká wá pàkan tì nígbà tí ẹ̀rí méjèèjì lálàáfíà àdíìsì Bukhari àdíìsì Muslimu òun ni àdíìsì eléyìí àdíìsì Bukhari àdíìsì Muslim náà ni àdíìsì tó sọ pé yíṣà ń padà bọ̀ agá sí pé a gbọ́dọ̀ wá tọ̀rí kọ́tùlì jámù agbọ́dọ̀ wọ ọ̀nà tá a gbà lo méjèèjì ni kìí ṣe pé àwa lò kan àwa wọgi lékejì so ọ̀nà tá a gbà lo méjèèjì ni wípé sàárè àwọn ànábì nàṣọ́ra kò túmọ̀ sí sàárè ànábì Ìsá bí kò ṣe sàárè àwọn èèyàn míì láàrin wọn tó gẹ́ tó bá ti kú ibi tí wọ́n sin sí. Si ibẹ̀ náà ni wọ́n ti mọ láwọn ń ṣe ìjọsìn táwa náà sì fojú ara wa rí ní ti sàárè ànábì Ìsá sàárè kò tí ì sí sàárè rẹ̀ torí pé kò tí ì kú ní tiẹ̀. ìtọ́sí ọ̀rọ̀ kejì ó ní bí kò bá jẹ́ nítorí ìyẹn ni wọn ìbá ṣàfihàn sàárè rẹ̀ àlàyé lábẹ́rẹ̀ rí o wọn ìbá fi sàárì ànábì sallallahu alayhi wa sallam sílẹ̀ gbayawu láì ní fi odi kankan yí i ká bí kò jẹ́ pé wọ́n ń bẹ̀rù pé ó ṣeé ṣe tí ó bá dọjọ́ iwájú àwọn aládàádáálẹ̀ lè sọ sàárè rẹ̀ di àyè ìjọsìn fún ṣíṣe àdúà fún ṣíṣe tàwáàfù àti ètìkáàfù. àlàyé tá a ṣe ń bẹ̀rẹ̀ ni wípé sàárè òjíṣẹ́ Allahu sallallahu alayhi wa sallam wọn ìbá fílẹ̀ òpin tí àwọn èèyàn wọn ní access sí tó ń kálukú ọ̀rọ̀ àyè àti mọ́ lọ síbẹ̀ tí ò ní sí pé ìdíwọ́ kankan ọwà fẹ́ nìkan kan tí wọ́n bá wá ṣe báyẹn tí wọ́n fi lè gbayawú báyẹn àwọn aládàdálẹ̀ wọn ò yéé máa lọ mọ́kà lójoojúmọ́ ibẹ̀ ni wọ́n ti lọ mọ́ kírun ibẹ̀ ni wọ́n ti mọ̀ ṣe tàwáàfù ibẹ̀ ni wọ́n ti mọ̀ ṣàdúà gẹ́gẹ́ bí a ṣe rí lóde òní táwọn èèyàn ń lọ síbi àwọn sàárè àwọn ṣéèwù tí wọ́n lọ forí balẹ̀ ń bẹ̀ tí wọ́n lọ jọ́sìn ń bẹ̀ tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì kí wọ́n tó wọbẹ̀. sàárè Ṣéhù Súlè wọ́n ń lọ ọbẹ̀ ní national sàárè Adébólú wọ́n ń lọ ọbẹ̀ ní ìyànà Madina lélẹ́kùrọ̀ sàárè Ṣéhù Jamiu ní Òjé Yemẹtu wọ́n ń lọ ọbẹ̀ wọ́n tún wá gbéra kóńbi sàárè tí ń bẹ lùbàdàn wọ́n tún wá kọjá sí sàárè tí ń bẹ ń èṣù ò sinmi èṣù kò sinmi táwọn èèyàn fi táwọn èèyàn fi gọ̀ débi pé wọ́n lọ sin ọlọ́run wọ́n fi mọ́sálásí lẹ̀ wọ́n sì kọjá síbi sàárè wọ́n lọ máa wọ́n lọ máa sin lọ́hùn bẹ́ẹ̀. ṣé òkú tí ò lè dára ẹ̀gbálẹ̀ lọ́wọ́ ọkú ni ó gbà wọ́ọ́lẹ̀ lọ́wọ́ yà òkú ẹni tó dòkú ẹni tí máa wẹra rẹ̀ tó dẹni tẹ́ ẹwẹ̀ ẹni tí mọ́ wọṣọ sí rẹ̀ lọ́rùn tó dẹ ẹni tí ẹ wọṣọ fún tẹ́ ẹ wá dì tẹ́ ẹ wá gbẹ́ ilẹ̀ tẹ́ ẹ tì bọ́nú ilẹ̀ tó sì ń wò yín ran ṣáà lè fún ọba yìí nísìn ká di ọ ká wí ọ sóò ní tàwa ń pàdánù nígbà tó o tí ì kú agá sí pé alààyè gan ló lágbára ju òkú lọ torí tọ̀ ọ̀bá tí ìkú bẹ́ẹ̀ nìkan bá fẹ́ wí ọ̀ bó ṣe wà nísìn ó ní sórí ìrì òburú sá àbọ̀ ọ̀yá wèrè ni ṣé mo ní ìlé dáwọ̀ ẹ̀ ni kán wá tún wá gbé ọ kán wá kán wá gbẹ́lẹ̀ kán wá náà fẹ́ tí wọ́n fẹ́ tí ọ̀bọ nù lẹ̀ gbogbo ń tọ́ ọba lè ṣe lóòṣè ẹni tọ́ ọba lè já léyìn ọjà léyìn ẹni tọ́ ọba lè làlápò lọ làlápò là pé ẹ wá gbà mí ni ọ gbára ẹ lẹ̀ lọ́wọ́ wọn ni tẹ́mbà náà fẹ́ bọ̀ ọmọlẹ̀ lóye ọ gbára rẹ lẹ̀ lọ́wọ́ wọn ni àwa gbé òkú wọnú lẹ̀ kò lè gbára ẹ lẹ̀ ẹni tí ò lè gbára ẹ lẹ́hùn nìwọ wá tún lọ jókòó tì á ọlọ́run mo dúpẹ́ o tó o tèmi jẹ́ o tí ń ti bàjẹ́ gbogbo ẹ̀ tẹ̀ lọ síbi sàárè tí ń ti bàjẹ́ o títí yín ọba bàjẹ́ òkú tí tẹ́ ẹ gbé tí ò ní ẹ mọ̀ gbé òun tí ò lè gbára ẹ lẹ̀ tẹ́ ẹ fi ti bọnú lẹ̀ ẹ tó wá gbéra láti nàìjíríà ẹ wà lọ káúlà ẹ lọ káúlà ẹ wà lọ síbi sàárè àwọn ṣéwù tìjání àwọn sàárè ṣéun ní yáàsì àtiwọ náà tó ọmọ náà káọ́là ṣùgbọ́n tó ọmọ ojú orí bàbá rẹ lọ ìyá ń jẹ ọ́ wù ìyá ń jẹ ọ́ ọlọ́sójú orí bàbá rẹ ọlọ́sójú orí ìyá rẹ ọ̀wá ní kọ́ mọ́ sùn lọ́rùn kò bá máa tó gbé ni bá máa tó gbé ni ṣé o tún fẹ́ gbéṣẹ́ kankan fún bẹ̀ ni tíṣẹ́ kan tún bẹ tó tún mọ̀ sí bẹ̀ ni ọwá ní yànjí ọ oní kọ́gbọ̀ ọ̀lẹ̀ lọ́wọ́ ọ̀yà sọ ọmọ tí ìyá rẹ̀ ń fèsì inú sáré ẹni tó gọ̀pin lẹni tí ń lọ bá sáré pé kó sànú òun sọ́ọ̀sì rí gbogbo ẹ̀ tẹ́ ẹ máa ń wo fíìmù ara àdánwò tẹ́ẹ̀kan bíi fíìmù nu fíìmù Yorùbá tẹ́ bá kó fíìmù Yorùbá mẹ́wàá jọ márùn-ún tó bá ṣeré kan èyí tó bá ṣeré kan òkú tó bá ṣeré kan òkú nínú fíìmù ok yóò yọrí síbi pé wọ́n ń lọ síbi sàárè rẹ̀ nígbà tẹ́nìkan níṣòro so ibi tí wọ́n náà ti ibi tó ti gbénu ibi tó ti gbénu pé àwọn fi ṣeré ni o ìwọ fi ṣiṣẹ́ àwọn fi ṣeré eré làwọn ń ṣe. àbẹ̀rẹ̀ kọ́ ni wọ́n ṣe ni àbẹ̀rẹ̀ ni fíìmù ni ìwọ sọ pé n ti ń ṣẹlẹ̀ ni wọ́n ṣeré so ìwọ àdẹni tí o fi ṣiṣẹ́ ṣe títí ọba bàjẹ́ wájú ọlọ́run pé o pe nǹkan mi lẹ́yìn ọlọ́run. ìtọ́sí ọ̀rọ̀ kẹta. ìtọ́sí ọ̀rọ̀ fún wọ́n ń páyà pé wọ́n máa sọ́ di àyè ìjọsìn àdìsí yìí ń tọ́ka sí àwọn nǹkan méjì kan ìkíní ewu ẹ̀sìn pọ́nbélé ni sísọ sàárè di àyè ìjọsìn fún ṣíṣe àdúrà tàwáàfù àti ìtìkáàfù ìkejì kò sí àyàfi nínú òfin tó de sísọ sàárè di àyè ìjọsìn yálà sàárì ànábì Muhammad sallallahu alayhi wa sallam tàbí sàárì ẹlòmíràn kò sí àyàfi lórí ẹ̀ nítorí pé sísọ sàárè kan di àyè ìjọsìn ó jẹ́ ẹbọ ńlá èyí tí ó jẹ́ pé bí ẹnikẹ́ni bá kú lé lórí kò ní àforíjì ní ọ̀dọ̀ Allah Allah tí kò ní akẹgbẹ́ bí ẹnìkan bá wá sọ pé ṣe bí nínú mọ́sálásí gan ni sàárè ànábì wà ọ̀rọ̀ tó sọ ọgbẹ̀nu tán ẹ sọ fún pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ní ìpìlẹ̀ ọ̀rọ̀ kò sí kíni nígbà tí wọ́n lọ mọ́kà ọ̀rí sàárè ànábì mọ́sálásí orí gbogbo ẹ̀ ń bá dé mọ́kà lásìkò tá a wà yìí yóò rí sàárè ànábì mọ́sálásí rẹ̀